ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma global èyí tí ó wà ní nàìjíríà tó jẹ́ ti ẹ̀ka nàìjíríà ẹ̀ẹ́ mo fẹ́ kí wa káàbọ̀ nípa oore ọ̀fẹ́ ọlọ́run sí àkókò ọ̀rọ̀ ìyè yìí níbikíbi tí a wà tí a ti gbé ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ní orúkọ jésù kristi ní alẹ́ yìí gẹ́gẹ́ bí ìṣe wa a ó máa bá ara wa sọ ọ̀rọ̀ ọlọ́run nígbà tí mo gbàgbọ́ pé ọlọ́run yóò máa bá ìní wa pàdé yóò tan ìmọ́lẹ̀ sí ọ̀nà àti sí ìdílé wa iṣẹ́ wa ayé wa ayẹwo sì ní rí bákan náà mọ́ ní orúkọ jésù um ní kí n tó tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ èyí tí a ti bẹ̀rẹ̀ láti bí nǹkan bí ọ̀sẹ̀ mẹ́rin lórí àkòrí tí mo pè ní ìgboyà ìgboyà ẹ rí i pé a ti ń sọ lórí irú ọ̀nà láwọn ìdáhùn sí àwọn ìbéèrè tí a ti ń béèrè tí ọlọ́run dẹ̀ ń lò wá láti máa wá ìdáhùn sí wọn látinú ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ká tó tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ òní ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run ipá àtàgbàra, àjíǹde àti ìyè a gbé torí wípé ẹ̀yin ni Ọlọ́run. A wí pé ẹ ṣé lórí ayé wa, lórí ìdílé. A wí pé ẹ ṣé lórí ayé wa, ibi tí ẹ ràn wá lọ́wọ́ dé. A ẹ ṣé ògo ni fún yín. Ayérayé ẹ gba wa. Ọba àwọn ọba ẹ gba wa. Nítẹ̀sẹ̀, ẹ dáríjì wa. A ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín, Olúwa máa bá wa lọ. Kárà àánú gbà, oore ọ̀fẹ́ yín kó di púpọ̀ nínú ayé wa. A dúpẹ́ torí bẹ́ẹ̀ torí pé yín wá ayé wa rí yóò sì sọ ayé wa dọ̀tun, orúkọ yín ó sì dà yín lógo. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ké hallelujah. Ní, ní òní yìí lágbára Ọlọ́run, ẹ̀, a máa wá ìdáhùn sí ìbéèrè kan tí mo, tí mo pè ní kí ni yóò ṣẹlẹ̀ tí n bá sọ ìgboyà mi nínú Ọlọ́run, tí n bá sọnù, tí n bá gbé, tí ìgboyà mi tó bá tó bá rẹ̀yìn tó sọnù níwájú ọlọ́run kí ni ó máa ṣẹlẹ̀ àbí kí ni ó lè ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé jóòbù ìwé jóòbù orí kẹtàléníogún ìwé jóòbù orí kẹtàléníogún ẹsẹ̀ ìkẹta bíbélì wípé a èmi ìbá èmi ìbá mọ ibi tí èmi ìbá wá Ọlọ́run rí kí èmi kí ó lè tọ̀ ọ́ lọ sí ibùjókòó rẹ̀. Ẹ̀kẹ́ hallelujah. Ẹ rí, ẹ rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí ìṣẹ̀lẹ̀ àjálù tó bá ṣẹlẹ̀, nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ìdààmú bóyá àìsàn tó mú ọ̀rẹ́ èèyàn àbí tó mú olólùfẹ́ èèyàn àbí tó mú ọmọ àbí tó mú ọkọ um ó máa ń jẹ́ àkókò tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń wòó pé háà ọlọ́run ó ṣe jẹ́ mi eléyìí tó bá jẹ́ ọlọ́run bá wà ni tó bá jẹ́ pé nítòótọ́ ọlọ́run ṣì ẹ ṣì nífẹ̀ẹ́ mi kí ló fà á tí eléyìí fi ṣẹlẹ̀ nígbà tí ìṣòro tó bá dé a máa wòó pé húnhùn kí ló ṣẹlẹ̀ sí ọlọ́run bo lọ́lọ́run wà a máa jẹ́ ká máa bẹ̀rẹ̀ sí ní nǹkan tí wọ́n ń pè ní tá ń pè ní tá ń pè ní Eh, doubt ìyẹn ni pé kí èèyàn máa ní ìbéèrè nípa ọlọ́run ní ọkàn ẹ̀ kó máa ní ìṣiyèméjì nípa ọlọ́run ẹ̀rí ẹ̀rí nígbà tí jóòbù tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí oní jóòbù sọ ọ̀rọ̀ yìí pé òun ìbá wá ọlọ́run lọ òun ìbá wo wá lọ sí ibùjókòó ọlọ́run ẹ̀rí ọlọ́run sì ọlọ́run ò sì ọlọ́run ò rìnrìn àjò ọlọ́run ò kúò lórí ìtẹ́ ọlọ́run ò sọnù ṣùgbọ́n jóòbù láti máa sọ̀rọ̀ yìí torí pé àdánù tó bá torí òfò ẹ̀mí tó bá torí àwọn ọmọ ẹ̀ tó kú tẹ́lẹ̀ sì ń jẹ́ ààhìn fún ni ó ṣe sọ ọ̀rọ̀ tó sọ yìí bóyá ẹ̀wọ̀ náà tí ò ń gbọ́ mi bóyá ìṣẹ̀lẹ̀ kan tí ò lérò ló ṣẹlẹ̀ bóyá àjálù kan ló tiẹ̀ ṣẹlẹ̀ tí ò ń ronú tó ń béèrè ìbéèrè wípé níbo ni ọlọ́run wà mo fẹ́ jẹ́ kó mọ̀ pé ọlọ́run ò lọ́bi kankan ọlọ́run ò kúkú sọnù ìfẹ́ ọlọ́run ò yí padà àánú ọlọ́run ò ṣe èyí tí kò di kò di àwátì ṣùgbọ́n a ń láti mọ̀ wípé ọlọ́run ṣì nífẹ̀ẹ́ wa kò sì yẹ kí a gbé ìgboyà wa ká gbé sọnù nínú àkókò bíi eléyìí torí pé ó jẹ́ ewu tí a bá gbé ìgboyà wa sọnù bíbélì wípé ọ̀nà má ṣe gbé ìgboyà yín sọnù èyí tó ṣe kíni o èyí tó ní èrè púpọ̀ ṣùgbọ́n ẹ̀yin ará mi nínú olúwa òótọ́ tó wà ń bẹ nìyí pé tí irú ilé ìṣẹ̀lẹ̀ bí ilé ìbá ṣẹlẹ̀ sí wa ó yẹ ká béèrè lọ́wọ́ ara wa ní pé kí ni mo lè ṣe àbí kí ni mo gbúdọ̀ ṣe tí a ó bá sì rí nǹkan tá a lè ṣe ẹ jẹ́ ká wọnú ọ̀rọ̀ ọlọ́run fún ìdáhùn àti fún ìtọ́ni ohun tí a lè ṣe nírú àkókò bí eléyìí ẹ wò ó nínú ìwé matthew orí ìkọkànlá ìwé ìrètí matthew orí ìkọkànlá ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n bíbélì wípé ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lé lórí ó ní èmi ó fi ìsinmi fún ọkàn yín ké hallelujah jésù kristi ló sọ ọ̀rọ̀ yìí pé ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo èèyàn tó yẹ pé ó ń ṣiṣẹ́ tí ẹrù wíwo sì wà ní orí wọn tá a ní ẹrù wíwo lé ọkàn wa jésù kristi ló ń fi ìwé ìpè yìí fi ń pe olúkúlùkù èèyàn àti pàápàá ìwọ tó o lè máa ní ìrírí torí pé ayé tá a wà yìí ó jẹ́ ayé tó kún fún ìrírí ayé tó kún fún ìgbòkègbodò tó yẹ pé fún ẹnìkan ó wà lórí òkè àti fún ẹlòmíràn ìyẹn wà ní ìsàlẹ̀ àkókò yìí ẹlòmíì lè máa sọkún fún ẹlòmíràn ó jẹ́ àkókò ẹ̀ ó jẹ́ àkókò ẹ̀rín ṣùgbọ́n ohun tí mo fẹ́ mú jáde ní pé kò sí àkókò kan tó jẹ́ pé ó òun tó àkókò òdu títí láé àkókò ń yí padà ìṣẹ̀lẹ̀ náà sì ń yí padà ṣùgbọ́n tí nǹkan kan bá yí padà Jésù Kristi wípé ẹ wá sí ọ̀dọ̀ mi ẹ̀yin tó yẹ pé àkókò yìí ẹ̀ ń ṣiṣẹ́ ẹrù ayé ẹrù ẹkún ẹrù àdánù ẹrù ọ̀fọ̀ tó ń fẹ́ máa wí pé áá bo ni ọlọ́run wà ṣé ọlọ́run ò sí ni jésù kìí ṣe wípé ẹ wá ó dẹ̀ ṣèlérí pé òun á fi ìsinmi fún ọkàn wa ìwọ tí òun gbọ́ mi yìí ó lè ní ìsinmi ó dẹ̀ dìgbà tó bá lè gbé ọ̀rọ̀ ẹ̀tọ́ jésù kristi lọ tí ò wo àdánù ṣùgbọ́n tó fẹ́ wo jésù kristi tí ò wo ojú àpá ṣùgbọ́n tó fẹ́ wo jésù kristi tí ò wo ojú ọgbẹ́ ṣùgbọ́n tó fẹ́ wo jésù kristi tí ò wo ohun tí o ti sọnù ṣùgbọ́n tó fẹ́ wo Jésù Kristi ìròyìn ayọ̀ yìí ní fún ọ wípé tó bá lè wo Jésù Kristi tó bá lè tọ̀ wá ó wípé èmi yóò fi ìsinmi fún ọkàn rẹ ẹ̀rí nǹkan nígbà tí n ta gbọ́dọ̀ dìmú nínú ilé ni wípé nígbàkigbà tí a bá ń fẹ́ máa ní àwọn ìbéèrè tó ń dàbí ìṣiyèméjì nípa ìfẹ́ Ọlọ́run fún ayé wa a gbọ́dọ̀ lè ṣàwárí ká sì mọ̀ wípé ọlọ́run ó fẹ́ràn wa ẹ jẹ́ ká wo ìwé johannu orí kẹrìnlá ìwé johannu orí kẹrìnlá ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ kẹta ẹsẹ̀ kẹta ìwé johannu orí kẹrìnlá ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ kẹta ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ẹ gba ọlọ́run gbọ́ ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà níbẹ̀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 ké hallelujah. Ẹ rí. Nígbà tí a bá fẹ́ ní ìgboyà tí ó fẹ́ mẹ́hẹ, nígbà tí ìgboyà bá fẹ́ sọnù, a gbọ́dọ̀ lè rí i pé Jésù Kristi nìkan ló lè fún ọkàn wa ní ìsinmi. Ìyẹn nìkan kọ́, ká sì mọ̀ wípé Ọlọ́run ní ètò rere fún ayé wa. A gbọ́dọ̀ sọ ìgbésọ ìgboyà wa, a gbọ́dọ̀ gbé sọnù. Ìdí ẹ̀ ni wípé ó ti lọ pèsè ààyè sílẹ̀ tá a bá tiẹ̀ wà nínú ìṣòro yẹn tó dàbí ìṣòro yìí ẹlòmíì ó lè wà nínú ìṣòro yẹn tó pé inú ẹ̀ náà la máa ti pè sọ́dọ̀ o òótọ́ tó wà ń bẹ nìyí o inú ayé yìí ohun gbogbo kọ́ ló dájú bí a lè ní ṣùgbọ́n nǹkan kan tó dájú ni wípé a ní ìbùkún àìnípẹ̀kun a ní ìyà ayérayé àìnípẹ̀kun èyí tó jẹ́ pé a ní ọlọ́run tó jẹ́ pé ó wà tí a ó sì gbé ní ọ̀dọ̀ rẹ̀ títí ayé tá a wà pẹ̀lú wọn títí ayé nígbà tá a bá kúrò nínú ayé ayé èṣù òun ẹ̀ṣẹ̀ ayé àdánù yìí eléyìí ló sì gbọdọ̀ jẹ́ ìgboyà wa eléyìí sì mo gbàgbọ́ pé ó ti jẹ́ ìdáhùn sí àwọn ìbéèrè tó lè wà lọ́kàn wa wípé nígbà tí ìgboyà mi bá bẹ̀rẹ̀ sí mẹ́ẹ̀ tó ń sọnù nínú ọlọ́run kí ni mo lè ṣe eléyìí la ti gbé yẹ̀wò lónìí wípé nígbà tí ìṣòro bá dé ẹ jẹ́ ká tọ Jésù Kristi ẹni tó lè fún wa ní ìsinmi lọ ìdí ẹ̀ ni pé ó fẹ́ràn wa tí kò bá tẹ̀ wá mú ìṣòro yẹn kúrò nínú ayé wa tí a sì pè wá sọ́dọ̀ a ní ìrètí àìnípẹ̀kun láti wà pẹ̀lú Jésù Kristi láti wà pẹ̀lú Ọlọ́run títí ayérayé ìwọ tí ibi tá a máa parí iṣẹ́ ìránṣẹ́ ìwọ yìí sí nìyẹn ìwọ tí o wá ń gbọ́ mi tí o bá tí ì ní Jésù Kristi tí ẹrù wo sì wà ní orí ẹ tó o bá tí ì ní jésù kristi oore ọ̀fẹ́ nìyí lálẹ́ yìí ní àkókò yìí láti ní ìsinmi láti gba ìsinmi gba àjàgà jésù kristi sọ́rùn ara ẹ kó lè fún ọ ní ìsinmi orúkọ jésù kristi yìí nìkan ló lè gbà ọ́ là ayé yìí kò lè gbà ọ́ ohunkóhun nínú ayé kò lè kò lè ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n jésù kristi òun ló lè fún ọkàn rẹ ní ìgbàlà ló sì lè fún ayé ẹ ní ìsinmi ibi tí màá parí iṣẹ́ ìránṣẹ́ yìí ìsí nìyẹn tó bá ń fẹ́ béèrè ìbéèrè àbí fún ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run àjíǹde àti ìyá gbẹ̀yìn ga torí pé ẹ̀nà ọlọ́run ẹ ṣe ẹgbà ọpẹ́ wa àti gbọ́rọ̀ yín mo gbàdúrà fún gbogbo ọkàn tí ó ń la ìṣòro kọjá àti pàápàá tí wọn ò tí ì ní gẹ́gẹ́ bí olúwa torí gbàlà wọn oore ọ̀fẹ́ tí wọ́n fi rí yín nínú ìṣòro ìyà tí wá sọ́dọ̀ yín tí wọ́n sì gbà yín gẹ́gẹ́ bí olúwa torí gbàlà wọn yọ̀ǹda fún wọn ọlọ́run ẹ pọ̀n sí gbàlà ayé wọn kó sì dára ọkàn wọn kó balẹ̀ adúpẹ́ torí pé ti ṣe o ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín Jésù ni Olúwa ó dàbọ̀.